ìyá ah. wa àábẹ̀yìn mm. náà ni ẹ má bínú ẹ ṣe sùúrù. mo bẹ̀ mí ah. ṣé wọ́n ti jẹ́wọ́ ẹni tó pọ̀ mọ́ mi fún ọ ni. Ah. rárá o bíbí la rí kú fúnra ẹni o kò sẹ́ni tó pa bíbí la rí ta ló fẹ́ pa kí la fẹ́ fòkú ẹ ṣe bíbí la rí kúnú túbú ni wàyí ó kúnú túbú ni. lẹ́nu rẹ̀ àkàngbé bó bá wá rí bẹ́ẹ̀ kílẹ̀ òní o tó ṣú ìwọ náà lọ rè kú sínú túbú. ẹ ṣàánú mi ọmọ mi wẹ̀ mo ṣe fẹ́ bí ni ẹ dákun ẹnu mi wọ́n ń gbé ẹnu mi wọ́n ń gbé. ó ti dàṣẹ àṣẹ ti gùn torí àṣẹ iná níná fi ń jogi àṣẹ òrùn òun lòrùn fi ń ràn àṣẹ àwọ àgbà ló dífá fún wọn léjì ó sọ̀rọ̀ ọmọbìnrin tó lọ fẹ́hùn ó lè gbádùn rẹ̀. sọ̀tẹ́ sọ̀tẹ́ síbẹ̀ ẹ parí ní sí ojú yín wálé ẹ parí ojú yín wálé. fúdọ́rọ̀ fúdọ́rọ̀ ni kó mi o. ìyá wa ẹ dákun òṣùpá rẹ wọ́n yóò tó bá jẹ́ ṣùgbọ́n rẹ ó gbà lọ́dọ̀ àwọn àgbà lọ́ọ̀rẹ́ tẹ̀ wọ́n ní táǹkọ̀ ọmọ mi kí wọ́n pa fún gan mo fẹ́ mọ̀. ẹ̀yin olóyè kábíyèsí ó yẹ ẹ ránṣẹ́ sí aláàgọ́ ọba ẹni kó gbé ẹgbẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ìlú káàkiri gbogbo ìlú ó yẹ ẹ rẹni tí ó jẹ́wọ́ pé n tá à ń wí ìtọ̀rọ̀ tó wà lẹ̀ o ló ń dánwò ẹ tètè o èmi lọ lé o. wo ìyá ìṣà wọn pààyàn tí ó pọ̀ kọ́ ẹnu ẹ̀ mọ́ èmi bẹ́ẹ̀ ni ajá kan ò ní gbó títí tí kí ọ̀gẹ́nu ẹ̀ ó jọ bọ́lẹ̀ à ń bẹ̀rẹ̀ à ń bẹ̀rẹ̀ ó dẹ̀ ń ṣe kùkùkọ̀rọ̀ kùkùkọ̀rọ̀ kí ló dé ẹ̀yin kọ́ láyé Olódùmarè yá yín láyé lò. kò yá wa láyé ó lé àlọ́wọ́ ni ó sì ní àṣẹ bá ṣe fẹ́. ẹ ṣe wá fúnra yín sípò Olódùmarè kẹ kúkú máa jẹ́ Olódùmarè ńgbà náà. bẹ́ẹ̀ ni. ẹ̀bẹ̀ wọn ni mo bá wọn jà ẹ̀bẹ̀ wọn ni. ẹ̀bẹ̀ kí ni. wo wo wo ìyá òòṣà ìyá òòṣà gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ sórí òròfó wọn pa o mm. igbá òkín ni wọ́n fi gbà. ìrẹ́lẹ́pá